kúrónìkà kejì orí kẹjọ ó sì ṣe lẹ́yìn ogún ọdún nínú èyí tí solomoni kọ́ ilé olúwa àti ilé òun tìkára rẹ̀ ní solomoni kọ́ ìlú wọn ní ti uramu fi fún solomoni ó sì mú kí àwọn ọmọ israẹli kí ó máa gbé ibẹ̀ solomoni sì lọ sí amati soba ó sì borí rẹ̀ ó sì kọ́ tadmori lé aginjù àti gbogbo ìlú ìṣúra tí ó kọ́ ní amati ó kọ́ beth horoni ti òkè pẹ̀lú àti beth horoni ti ìsàlẹ̀ ìlú odi pẹ̀lú ògiri ilẹ̀kùn àti ọ̀pá ìdábò àti báláàtì àti gbogbo ìlú ìṣúra tí solomoni ní àti gbogbo ìlú kẹ̀kẹ́ àti ìlú ẹlẹ́ṣin àti gbogbo èyí tí solomoni fẹ́ láti kọ́ ní jerusalemu àti ní nebanoni àti ní gbogbo ilẹ̀ ìjọba rẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kù nínú àwọn ará yíìtì àti àwọn ará amórí àti àwọn pérésì àti àwọn ífì àti àwọn jébúsì tí kìí ṣe ti inú ọmọ ìsírẹ́lì nínú àwọn ọmọ wọn tí a kù sílẹ̀ lẹ́yìn wọn ní ilẹ̀ náà tí àwọn ọmọ ìsírẹ́lì kò run kúrò àwọn ni solomoni bu iṣẹ́ irú fún títí fi di òní yìí ṣùgbọ́n nínú àwọn ọmọ ìsírẹ́lì ni solomoni kò fi ṣe ọmọ ọ̀dọ̀ fún iṣẹ́ rẹ̀ nítorí àwọn ilé ọ̀gá ogun àti olórí àwọn oníkẹ̀kẹ́ rẹ̀ àti àwọn kẹ̀kẹ́ rẹ̀ àti àwọn ẹlẹ́ṣin rẹ̀ àwọn wọ̀nyí lé olórí àwọn aláṣẹ Sólómọ́nì ọba àádọ́ta lérúgba tí ń ṣàkóso lórí àwọn ènìyàn Sólómọ́nì sì mú ọmọbìnrin Fáráò gòkè láti ìlú Dáfídì wá sí ilé tí ó kọ́ fún un nítorí tí ó wípé ní tèmi obìnrin kan kì yóò gbé inú ilé Dáfídì ọba Ísírẹ́lì nítorí mímọ́ ni ibi tí àpótí ẹ̀rí olúwa ti dé nígbà náà ni solomoni rú ẹbọ rẹ̀ sísun sí olúwa lórí pẹpẹ olúwa tí ó ti tẹ́ níwájú ìloro náà àní nípa ìlànà ojoojúmọ́ láti máa rúbọ gẹ́gẹ́ bí àṣẹ mósè lí ọjọ́ ọjọ́ ìsinmi àti lí oṣooṣù titun àti àjọ mímọ́ lẹ́rìn mẹ́ta lé ọdún àní lé àjọ àìwúkàrà lí àjọ ọ̀sẹ̀ méje àti lé àjọ ìpàgọ́ ó sì yan ipa àwọn àlùfáà gẹ́gẹ́ bí ìlànà dáfídì bàbá rẹ̀ sí ìsìn wọn àti àwọn ọmọ léfì sí iṣẹ́ wọn láti máa yìn àti láti máa ṣe ìránṣẹ́ níwájú àwọn àlùfáà bí ìlànà ojoojúmọ́ àti àwọn adènà pẹ̀lú ní ipa tí wọ́n lí olúkúlùkù ẹnu ọ̀nà nítorí bẹ́ẹ̀ ni dáfídì ènìyàn ọlọ́run ti pa á lé àṣẹ wọn kò sì yà kúrò nínú ìlànà ọba nípa ti àwọn àlùfáà àti àwọn ọmọ léfì ní ti olúkúlùkù ọ̀ràn àti ní ti ìṣúra gbogbo iṣẹ́ solomoni lè a ti pèsè sílẹ̀ báyìí di ọjọ́ ìfi ìpìlẹ̀ ilé olúwa lé ilẹ̀ títí ó fi parí a sì parí ilé olúwa nígbà náà ni solomoni lọ sí esion geberi àti sí eloti àti sí etí òkun ní ilẹ̀ edomu huramu sì fi ọkọ̀ ránṣẹ́ sí i nípa ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó mòye òkun wọ́n sì bá àwọn ìránṣẹ́ Sólómọ́nì lọ sí Ófírì láti ibẹ̀ ni wọ́n mú àádọ́ta lé ní irinwó tálẹ́ǹtì wúrà wá wọ́n sì mú wọn tọ̀ Sólómọ́nì ọba wá.